Wúmi bá mi lókè. Ah, ẹ káàárọ̀ mọ́mì sí ẹ̀wọ̀n òkè sálàfíà ni ṣé wà lọ́pọ̀ jù yóò da yọ̀yẹ̀ wákà ayé ìdànù o. ṣó fẹ́ rojọ́ kù ni ṣó ṣépè ẹjọ́ fún ẹ ni. à ń sọ̀rọ̀ oúnjẹ lásán ni. bá mi lókè. mọ. wọ́n ní bá mi lókè mo ti wà lókè wá bá mi lókè mo ti wà lókè. mo ti bọ̀ mọ́. ẹlẹ́jọ́ ìyà. ẹlẹ́jọ́ ìyà. kí ló ṣe sálẹ̀ rárá máa ṣe rí bí mo ṣe jáde síta bí mo ṣe dúró síbi ẹ̀gbẹ́ ṣé kitchen ló wà yẹn. yé lẹ́fún ẹ̀yà. òun ló máa gan mọ́ òun ló máa pa ẹ́ mo pè é síbí. pẹ̀lẹ́. go on get away kó lọ dúró sí duty post ẹ idiot. kò sì sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ ṣé ń wo òun o. wo etí ẹ̀ bó ṣe wà yẹn ó máa ṣọyún tílẹ̀ máa fi mọ́ ni kò sóúnjẹ fún ẹ lẹ́ni. ṣé kò ní lè dáná kò ní gbọ́ kọ́mọ́lọ́dẹ kó sáta. oṣù dúró oṣù ẹ má fi inú máa fẹ́ yẹ oṣù dúró síbẹ̀ o sì dúró síbẹ̀ gbére. bẹ́ẹ̀ ni kókó ṣì lọ́wọ́ mo lè bínú bọ́ọ̀lẹ̀ nítorí tiẹ̀. bí ìṣeré o má má má bẹ olùbí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣeré ni bí ìṣeré mo lè má bẹ kó ṣì lọ́jọ́ má gbẹ́ sílẹ̀ sí ẹ lọ́rùn. tọ́tọ́ ẹnu kí ló bèrè kí ló bèrè ràn yín wèrè òṣì ó sílẹ̀ jọ ìwọ náà kan ló fẹ́ pa mí ni. ṣé n bá yín gbómi gbóná. mi ì fomi gbóná wá lọ bá mi ra rọ́ọ̀bù wa. ẹ jẹ́ mi àbò mi ì fàbò rọ́ọ̀bù dá yá mi lóko lọ́ra kó padà wá gbà lókè. wá àtúnà ń ta. ní rọ́ọ̀bù kò ní ya wọ́n dílé yín.